اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilayi. الحمد لله وكفى والصلاة والسلام على نبيه المصطفى وعلى أهله أهل الوفا ومن بسنته اكتفى وبأثاره مقتفى وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu azza wa jal ọba tí ó ṣàánú wa tí ó ṣe wá mùsùlùmí ọba yìí náà ni a ń fi ẹ̀mí ìmoore hàn lórí gbogbo àwọn ìdẹ̀ra tí ó ṣe fowóra àti ṣe fẹ́ni kankan wa lẹ́yìn gbogbo ìgbà abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kó mọ́ṣá gba ọpẹ́ wa hadiyo nabi ìmọ̀nà anábùwà muhammad sallallahu alayhi wa sallam ló ń dé etí ìgbọ́ wa gẹ́gẹ́ bí ṣe pé ẹ ti ń retí látàárọ̀ Eh, èyí tí yóò túnmọ̀ jẹ́ ẹni tí a túnmọ̀ tẹ̀síwájú lórí rẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni tẹ̀síwájú lórí àwọn nǹkan tí máa ba la ilaha illallahu yẹn jẹ́ tí yóò jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ látara pé wá kó sí irú nǹkan náà tí ó wà padà wá sọ di nǹkan mi ọlọ́mọdé abẹ́sẹ̀ sẹ́yìn nínú ẹ̀sìn wa fadilatu sheikh wọn ti wà ń kálẹ̀ tí wọ́n máa tẹ̀síwájú fún wa lórí eléyìí nípa anáàkìdó rọ́ọ̀bẹ̀ nǹkan ẹlẹ́kẹ̀ẹ́ni tí máa ṣe kìíní ò tí máa ba la ilaha illallahu jẹ́ falyatafaddal ma'juran insha Allah bismillah الحمد لله وكفى والصلاة والسلام على نبينا المصطفى وعلى آله وصحابه آل الوفا ọ̀pẹ́ni fún ọlọ́run ọba ọba tí ó tún jí ọ̀rọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa láti tún máa bẹ láyé di dédé àsìkò yìí tó ṣe pé kìí ṣe mímọ̀ ṣe wa àwọn tí wọ́n sì ti kúrò láyé náà kìí ṣe ti àìmọ̀ ṣe tiwọn ọba tó ní àwọ̀ tó máa jẹ́ kan nù mùsùlùmí èyí tí ó ṣe pé àtúnṣe ẹ̀mí di àsìkò yìí òun la dúpẹ́ fún kọ́lọ́run bá kọ́mọ́sà gba ọpẹ́ wa inṣàlá ta'ala eléyìí náà ni anákìdò arọ́bẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀kẹrin èyí tó ṣe pé imatula ìlàhílọ́lọ́ tó ṣe pé yóò ba ìsìláàmù mùsùlùmí jẹ́ bí iṣó ṣe máa ba àlùwàlá jẹ́ bàbá pé àkọlé eléyìí ní máàlámù yóò káfíìrì káfíìrọ́ alẹ́rì tádọ̀ àkófòóhó fìlìkùrọ̀hánù wọ̀sùnà ẹnikẹ́ni tí kò bá pé gèfèrí èyí tó ṣe pé ìjẹ́gèfèrí rẹ̀ ó clear nínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ anábìwá muhammad ẹni tí ọba perú àwọn èèyàn báyìí tí ó pè wọ́n ní gèfèrí irú ẹni bẹ́ẹ̀ náà ni òun gan fúnra rẹ̀ náà ni yóò kó islam wọ́ọ́rọ́wọ́ ìtumọ̀ eléyìí ni pé gbogbo ẹni tó ṣe pé ọlọ́run bá dìklẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nínú alukur'an nípa gbégéfèrè ni tí ànábi dìklẹ̀ ọ̀rọ̀ wọn nínú súnà nípa gbégéfèrè ni wọn káwáárí mùsùlùmí kan tó lóun gba láàyèlé àhílọ́lọ́ òun gbà gbọ́ kọ́ wá jẹ́ kí mùsùlùmí yìí kọ́ wá jẹ́ pé olóhùn ò ní pirú àwọn èèyàn bẹ́ẹ̀ ní gèfèrí tí gèfèrí wọn yìí sì clear nínú ọ̀rọ̀ ọlọ́run irú mùsùlùmí bẹ́ẹ̀ ni kò lè jẹ́ mùsùlùmí mọ́ lọ́dọ̀ ọlọ́run kọ̀bá kírun kọ́ gbáwẹ̀ kọ́ yọ̀sàká kọ́ lọ hajj ọkàn lọ náà ni ó ṣe wàhálà lásán ni ó sì wéṣì àsìkò rẹ̀ lásán kò ní ẹ̀sẹ̀ kankan níwájú ọlọ́run ọba subahana wàtàhálà tó máa gbà á sì ní karú ẹni bẹ́ẹ̀ kú mùsùlùmí níjọ́ gbìndé alkiyama eléyìí jẹ́ àmà láàrin eléyìí tí a sọ yìí yóò jẹ́ àmà pé ẹni tí gèfèrè rẹ̀ ọba kílẹ̀ sí wa àwọn kí dandan ni ká pè é ní gèfèrè torí pé islam ò fẹ́ ká pè yàn ní gèfèrè ẹni tí islam rẹ̀ ọba clear àkínṣe kínni àkín pè wọ́n ní àkín pè wọ́n ní gèfèrè torí ẹ̀ irú àwọn òwò wa ní gèfèrè wọn clear tí gbogbo wa ní táwa náà gbọdọ̀ wẹ̀wẹ́ gèfèrè ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ọba sọ̀wáhu kánil káfíru yahudiya aw nasaraniya aw majusiyan aw mushrikan aw mulhida bóyá ẹni tí gèfèrè rẹ̀ clear yìí bóyá ọjọ́ yahudi ni àbọ̀jẹ́ nasara àbọ̀jẹ́ bọ́nẹ́bọ́nẹ́ àbọ́jẹ́ ẹlẹ́bọ pọ́nbélé olóòsà pọ́nbélé àbọ́jẹ́ ni tí ò tiẹ̀ lẹ́sìn kankan tiẹ̀ kò tiẹ̀ sẹ́sìn táàdì níyà àwọn kò sí ẹni tí ń jẹ́sìn múlẹ́hìdù ni àbẹ́ni tó ṣe pé yọ́ọ́ máa sọ̀rọ̀ ọlọ́run ọba bó ṣe fẹ́ yọ́ọ́ máa tako ẹ̀sìn ọlọ́run ọba gbogbo àwọn èèyàn báyìí ìṣègèfèrè wọn yìí clear ẹni tí ọba àgbà pé àwọn èèyàn yìí gèfèrè ni wọn àbáwọn míì tó yàtọ̀ sírò àwọn ilé nínú àwọn oníranran ìjìjẹ́gèfèrè ti máa wà àbí ká wá rẹ́ nìkan kọjá pé òun ọlọ́wọ́n ọgbà àmọ́ òun ṣe èméjì pé irú àwọn ẹni yìí gèfèrè ni wọn. a ah! lẹ́ni tó ṣe pọ́lọ́wọ́n ọba subahana wàtàhálà tó ti pè ní gèfèrè ìwọ wá lòun ṣe èméjì ẹni tá ànábì ti pè ní gèfèrè olóhùn ṣe èméjì lédi pé ah, wo bí àbí àwọn mi jẹmọ ni pé ọlọ́run kan náà là ń sìn járe ọlọ́run kan náà là ń sìn àti mùsùlùmí àti kìnìkan àti kìnìkan gbogbo wọ́n mùsùlùmí tó bá ń sọ bẹ́ẹ̀ pé ọ̀nà tá à ń gbà fi pọ̀ lọ́wọ́n ọba lọ́yàtọ̀ gbogbo wa náà nìyẹn ọlọ́run kan náà là ń pè ìsọkúsọ lọ́sọ o bóò lẹni tí ń pè yàn bóò ni ó sì fẹ́ wá da yóò sì wá jọ ẹni tí ń pe ọba adẹ́dà bóò lẹni tí ń pe òkúta ẹni tí ń pe omi ẹni tí ń pe igi bóò ló sì fẹ́ jọ ẹni tí ń pe ọba adẹ́dà láyéláyé ọ̀nà kan náà kọ́ là ń pè. bákan náà yóò tún máa jẹ́ kẹfẹ́rí mọ̀nùsọ́ ahamadé ó ti yẹ ẹnikẹ́ni tó ṣe pé ọba gbà pé ìlànà táwọn míín náà fi ń pe ọlọ́run ọba ìlànà tó dáa ni kò sí tó burú mbẹ kálukọ́ máa ṣe jẹ kò sí tó burú mbẹ kásá ti agbára lálọ́ lè ọba ń jọ kan kan ni ò sí rárá hmm, mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ nírú gbàgbọ́ báyìí gbogbo mùsùlùmí tó bá nírú gbàgbọ́ báyìí irú ni ó ti kó nínú ìsìláàmù wọ́ọ́rọ́wọ́ nítorí àwọn yìí ọlọ́run ọba muhammad sallallahu ìmọ̀wá pè wọ́n rú àwọn èèyàn bẹ́ẹ̀ ní gẹ̀fẹ̀rí ni ajásí pé ní à ń takò ọlọ́run a sì ń takò ànábì à ń sọ pé ń tọ́lọ̀wọ́n bá àlá ń sọ nípa àwọn ẹni yìí kò rí bẹ́ẹ̀ à ń sọ pé ń tẹ́ ànábì sọ nípa àwọn ẹni yìí kò rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àti àwa àtọ́lọ̀wọ́n ọba a jẹ́ pé àwọn ojú ara wa lérí ń bá wínú bí ìgbà tẹ́nìkan bá sọ̀rọ̀ tó lọ́gbà ìtumọ̀ rẹ̀ nu ẹni tó bá ti wá lóhun ọ̀gbà ń ọba àlá àsọ ẹni bẹ́ẹ̀ ni òun náà ti di kíni ó ti di ẹni tí ń takò ọlọ́run ó sì ti di gèfèrí láti ibẹ̀ kọ́lọ̀mù àmọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ní gèfèrí nínú tí ó tún wọn ní eléyìí nínú tí ó jẹ́ àwa mọ̀ bẹ́ẹ̀ ẹ rí i pé anábìwa ẹni anábìwa ibrahim aleyhisalatu wasala gbàtà àwọn bàbá rẹ̀ láwọn òsìn ọlọ́wọ́n bá ń jọ kẹ́ni àná kí lànà ibrahim ṣe ó lóun bọ́sẹ̀ kó o ní ọ̀dọ̀ wọn òun ò lè bá wọn ṣe mọ́ nítorí kẹ́ni wọ́n ń sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run eléyìí ló máa jẹ́ a ṣe kẹ́ni a gbọ́dọ̀ sí ẹlòmíì ní ẹ̀yìn ọlọ́wọ̀n ọba subahánahu wàtàhálà àbákanná nínú sọ́lọ́tù sọ̀kúrọ́f ọlọ́wọ̀n ọba wa ń sọ nípa anábì wa ibrahim aleyhisalatu wasalam nígbà tí ń sọ báyìí pé iná ni bọ̀rọ̀ ahu mímọ tàbùdùn èmi anábì ibrahim mo bókábókọ́sẹ̀ kó níbi tẹ́yìn bàbá mi ń se lẹ́sìn ilà lẹ́rìí fatọ́ra ni fa ináhu sayahadini ẹni tẹ́mi ọmọ sìn òun náà ni ọlọ́run ọba ọba tó ṣe pé ọ̀dà mi tí ó sì padà fi ọ̀nà màmí ọlọ́run ọba yìí nìkan náà nìkẹ́ni ni màá máa sìn. àtọ́rí ìdí eléyìí jẹ́ máa mùsùlùmí eléyìí jẹ́ kó kílẹ̀ sí èmi àti yín nípa pé a mùsùlùmí ni ẹni tọ́láwọn bá aláàtọ́ bá ti bọ́ká kú níbi ọ̀rọ̀ rẹ̀ àwa náà bọ́ká kú bí ọ̀rọ̀ rẹ̀ ni. àní perú èèyàn bẹ́ẹ̀ àní pè ní. Ni mùsùlùmí à ní sọ pé àbírú èèyàn bẹ́ẹ̀ ni kì í ṣe gèfèrí àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ aláti wo inú àníyàn wa wò dáadáa sáà inú àwọn tí wọ́n kó sírú irú nǹkan báyìí tá a bá ti wà nínú àwọn tí wọ́n kó rú yẹn báyìí àní ìdíkàsíkínni ká túbá ní ọ̀dọ̀ ọlọ́run ọba subahánahu wàtàhálà ìmọ̀ wa bẹ́ngbà táàrí ẹlòmíì tó ṣe pé yóò sọ pé ojú ọ̀nà táwọn àwọn tí ọlọ́run pé ń gé fèrè tí ó gbà kójú ọ̀nà wọn dá àbí kọ́ sọ pé kọ́ sọ pé fìlẹ́dì àmàlúnahu nọ́dọ̀rù àbí kọ́ ní pé tí wọ́n ń ṣe èyí ẹ̀ka wòye sí jàre ah, ṣùgbọ́n kan lámà á báwọn ni awúhàdà iná huwa ìtìkádù wa sáàhìlà àbí kọ́ gbà pé tí wọ́n ń ṣe èyí ọlọ́run náà làwọn náà ń pè wọ́n kàn kàn mú àwọn míìsì kan láti fi pọ̀ lọ́wọ́n ọba ni ṣebí àwa kàn pé dàrẹ́tì náà àwọn kàn láwọn ò ní pọ̀ lọ́wọ́n ọba dàrẹ́tì àwọn fẹ́ gba ibẹ̀ ibìkan dé ọ̀dọ̀ ọlọ́run ọba ni. awòye kòl àbí kọ́ máa sọ kọ́ máa wá àwíjàre fáwọn tí wọ́n ń se nǹkan míì tọ́lọ́run bá ti pè ń gèfè rí kọ́ ní gbogbo wọn ni ẹ̀ eh, gèfè eh, aláìmọ̀kan ni wọ́n wọ́kọ̀ òfin haza hanja àlè tí wọ́n se èyí wọ́n kàn se àìmọ̀kan ló gbé wọn sí wọn mọ nǹkan kan àbí kọ́sà máa wá dìfẹ́ǹdì irú àwọn èèyàn báyìí gbogbo ẹni tí bá tún wá ń serú eléyìí fàhádà aṣáàdókò fúra mẹ́rin ẹni èyí gèfè tiẹ̀ tún lágbára ju tiwọn lọ. torí pé kí ni ah nítorí clear ọ̀wọ́n ń wá ìrọ́bẹ́rẹ́ òun wá ìrọ́bẹ́rẹ́ fún àwọn nǹkan yẹn nítorí ìdí eléyìí jẹ̀mọ́ mùsùlùmí gbogbo wa ní aláti wò dáadáa pé àwọn tọrọ wọn bá clear nínú ọ̀rọ̀ ọlọ́run ọba fèrè ni wọ́n àwa náà gbọ́dọ̀ gbà fèrè ni wọ́n a sì gbọ́dọ̀ dáàtù nínú ọ̀rọ̀ wọn. ọlọ́run ọba subahana wa ta'ala sọ fún wa nínú alukoran sọ́dọ̀tù báyìí náà fas six ọlọ́run iná lẹ́dí iná káfàró ọlọ́run láwọn tí wọ́n di gèfèrí sọ́lọ́wọ́n tí wọ́n sì gèfèrí sọ́lọ́wọ́n ọba àlá tí wọ́n ṣe gèfèrè sí ànábì ọlọ́run ọba min ahlil kitaabi nínú àwọn tá a ti fún tíra wal mushrikina àtàtí wọn tí wọ́n jẹ́ bọ́ọ̀gì bọ̀ọ̀pẹ̀ fi nàrí jahannama kọ́lìdínà fìyà ọlọ́run nírú àwọn èèyàn báyìí wọ́n máa bẹ nínú náà jahannama wọ́n sì máa bẹ́ńbẹ̀ lọ gbére wọ́n máa bẹ́ńbẹ̀ lọ gbére ní ọlọ́ni huláyíká hum sharul bariya ọlọ́run láwọn ẹni yìí àwọn lẹni tó ṣe pé kíni wọ́n burú jù ní ẹ̀dá tó o ti clear sí wọn náà báyìí pé àwọn tó lọ́n bá bá pè ní gèfèrí nínú àwọn tá a fún tíra ni àbáwọn bọ́gí bọ̀kẹ́ ìwọ náà gbọ́dọ̀ gbàgbé kínni ọgbọ́dọ̀ gbàgbé gèfèrí ni wọ́n o torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti pè wọ́n ní ó ti pè wọ́n ní gèfèrí torí ìdí eléyìí mùsùlùmí a ẹ̀rí ni láti nu alukur'an nípa pé àwọn tó bá ti jẹ́ gèfèrí ni àtúgbọ̀dọ̀ máa dáàtù nínú wọn pé wọ́n ṣe gèfèrí mọ́ kọ́ńbà wàá sọ náà di ẹni tí ò ní jẹ́ mùsùlùmí ọlọ́run bá aláàtún sọ ní ààyè míì sọ́rọ́tò nìsá fas one fifty sí one fifty one ọlọ́ni iná lẹ́dínà yakufuru nabi lọ́hì wàrúsùlẹ̀hì ẹ̀ rà àwọn tó ṣe pé wọ́n ń ṣe gèfèrí sọ́lọ́hún wọ́n ń ṣe gèfèrí sáwọn ànábì ọlọ́run ọba wàyòrì ìdúnà àyù faríko bẹ́yìn lọ́hì wàrúsùlẹ̀hì tí wọ́n sì ń fẹ́ láti sòpinya láàrin ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ rẹ̀ wọ́yẹ̀kú lónà nùmínú bíi báàdín wà nàkfòrò bíi báàd wọ́n sì wọ́n ń sọ lẹ́nu wọn pé àwọn gba apá kan àwọn ànábì ọlọ́run ọba gbọ́ àwọn ò ní gbà wọn apá kan wọn gbọ́ ọlọ́run nírú àwọn èèyàn tí wọ́n ń ṣe báyìí wọ́n yóò rí dúnà á ń yẹ tọ́kìsù bẹ́yìn náà dáàlì kàṣẹ́bíìlà wọ́n wá ń wá láti mú un tí wọ́n ń sọ yìí láti lò ó ní ọ̀nà tí wọ́n gbà tó fi mérí bọ́ kò níbi òfin ọlọ́run ọba kí lọ́lọ́run bá aláǹsọ fún wa mí báyìí. àwọn kan bẹ lónìí tó ṣe pé wọ́n gba àwọn anabi kan gbọ́ wọn nígbà àwọn anabi ọlọ́wọ́n ọba kan wọ́n ní nuhu làwọn gbà fọ́ wọ́n ní abrahamu làwọn gbàgbọ́ ibrahim làwọn gbàgbọ́ àwọn àmín ní nígbà tí musa dé wọn làwọn ọgbà musa gbọ́ àwọn àwọn ọgbà kẹ́ni gbọ́ àwọn gba àwọn anabi yòókù àmọ́ wọ́n ṣèṣì àwọn ọgbà lànàbì ẹ anabi míì dé yóò lóun ọgbà anabi yẹn bí gbà tí yéṣá dé ẹlòmíì lóun ọgbà gbogbo ẹni tó bá lóun gba musa tí ọgbà yéṣá irú ẹni bẹ́ẹ̀ ni kò lè jẹ́ kò lè jẹ́ irú ẹni bẹ́ẹ̀ ni irú ẹni tí ń ṣèyàtọ̀ láàrin ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀ nu kọ́ wá lóun ọgbà apákan àwọn anabi ọlọ́wọ́n ọba gbọ́ òun ò ní gba apákan wọn gbọ́ àbáwọn tí wọ́n ti gba àwọn anabi tí wọ́n síwájú anabi tí wọ́n gbàgbọ́ tí láwọn ò ní gba muhammad sallallahu aleyhi wa sálá tí wọ́n láwọn ò ní gbàgbọ́ ọlọ́run nírú àwọn èèyàn báyìí wọ́n ń gba apá kan àwọn ànábì ọlọ́run ọba gbọ́ wọ́n sì ń tako àwọn apá kan irú àwọn èèyàn yìí wọ́n fẹ́ máa ṣe yàtọ̀ láàrin ọlọ́run ọba àti àwọn òjíṣẹ́ rẹ̀ nù torí pọ́lọ́run ọba kan náà lọ sẹ́ndì gbogbo wọn níta lè fi gbélé iye lápèjúwe kẹ́nìkan jẹ́ president nísìn lápèjúwe president wa buhari nísìn bí wọ́n ṣe wà ẹni yìí nísìn kí ló ń ṣe ó ní àwọn tó ń jẹ́ mínísítà rẹ̀ àwọn aṣojú rẹ̀ káàkiri níbi àwọn nǹkan oríṣiríṣi níbi àwọn ètò oríṣiríṣi táwa ni pé aṣojú tó bá fi sí ìdí ọ̀rọ̀ epo àbọ̀rọ̀ ní lápẹjúwe làwọ̀ gbà ànígbà yìí tó fi sí ìdí ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé ànígbàrò aṣojú bẹ́ẹ̀ ànígbàrò aṣojú tó fi sí ìdí ọ̀rọ̀ àwọn nǹkan mí nínú àwọn ọ̀rọ̀ ìgbésí ayé wa káànígbà láṣojú àwa ní àwọn kan lágbà ó túmọ̀ sí pé afẹ́mọ̀ ṣèyàtọ̀ láàrin ẹni tí ọ̀ràn àwọn èèyàn sí wa tó sì ní kí wọ́n jẹ́ aṣojú fóun àtàṣojú ajẹ́ pé aṣojú yẹn gan fúnra ẹni tí ó jẹ́ ẹni tó ràn yẹn sí wa yẹn gan àgbà ọ̀hún gangan gbọ́ torí pé ta bá ti lé àwọn apá kan aṣojú rẹ̀ lágbà ànígbà àwọn apá kan ajẹ́ pé ẹni yẹn gangan fúnra rẹ̀ náà àgbà gbọ́ ọlọ́ni gbogbo ẹni tí má ti wá ń ṣe eléyìí ti ń ṣèyàtọ̀ láàrin àwọn ànẹ́bí ọlọ́run tó gba àwọn apá kan àwọn ànẹ́bí gbọ́ tó lóun ò ní gba àwọn apá kan ànẹ́bí ọlọ́run ọba gbọ́ ọlọ́run ní wòláàyè kahumul kafiruna haqqan ọlọ́run nírú àwọn èèyàn báyìí gèfèrí pọ́nbélé ni wọ́n gèfèrí pọ́nbélé tó kílẹ̀ lójú méjèèjì ni wọ́n ọlọ́run ní wà àtàdínà lèlè kàfèrí na àtàbà mùhìnà ọlọ́run láwọ ọlọ́run ọba àsìpalẹ́sẹ̀ kalẹ̀ ìyá tí máa tani ìyá tí máa tani tí máa roni tí sì máa dojú tini tí máa yẹ̀yẹ́ ni ọlọ́run la palẹ́sẹ̀ kalẹ̀ fún irú àwọn èèyàn báyìí pé ní ọ̀jẹ̀ tí wọ́n níjọ́ gbé dalẹ̀ kìámà torí àdéhùn ni pé gbogbo àwọn tọ́lọ̀ ti pè ní gèfèrí báyìí nínú àwọn tí wọ́n yá sí yàtọ̀ láàrin ànábì ọlọ́run tẹ́gbà àwọn ànábì kan gbọ́ tí wọ́n gbà mí gbọ́ ọlọ́run ní gèfèrí ni wọ́n mùsùlùmí náà sì gbọ́dọ̀ pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ ó gbọ́ àwọn pé gèfèrí ni wọ́n á sì gbọ́dọ̀ gbà wọ́n wọlé bó ṣe lè kọ́ ọmọ tó bá ti wá gbà wọ́n wọlé àjàsí pé ni ò ti ń ṣe ò ti ò ti wọ́n náà ti kó nínú islam nìyẹn wọ́ọ́rọ́wọ́ kọ́lọ́mọjà kó nínú islam. bákan náà lẹ́yìn eléyìí eléyìí ni anákédo alhamis lẹ́yìn anákìdù àrọ́bẹ̀ ìyẹn ni pé nǹkan tí ń ba ìsìláàmù jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tá a kà á tún wá ka ẹlẹ́ẹ̀karùn náà ìdá eléyìí òun ni àkọlé rẹ̀ ni pé mani abogado ṣe anmima jẹ́ abihi rasulillahi sallallahu alayhi wa sallam wàlà wà ámìlà abihi fakọ̀dé káfara ẹnikẹ́ni tó bá kórìíra nǹkan nínú tá a nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tó mú wá fún wa lẹ́sìn tó wá kórìíra rẹ̀ tí ọ̀gbá tiẹ̀ kọ́dà kẹ́ni yẹn kó fi nǹkan yẹn ṣiṣẹ́ kó ṣe nǹkan yẹn kó ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tó bá ṣe é nì ànígbà pé mùsùlùmí ni torí pé ó ti kórìíra rẹ̀ nínú ọkàn rẹ̀ nígbà tó lè kórìíra rẹ̀ nínú ọkàn rẹ̀ yẹn ọba àwa ṣe àní nítumọ̀ bí ẹlòmíì tó wò pé irun wàhálà ni irun náà kírun ọwọ́ àtọ́ lọ lè kí irun ẹni bẹ́ẹ̀ ti di kẹfẹ́ ọba àkírun yẹn àti wá àtẹni tó kórìíra tí ò kírun àtẹni tó kórìíra tó ń kírun kankan náà ní ẹlòmíì nísìn kò gba àwẹ̀ gbà pé àwẹ̀ wàhálà ni kò ní gbà irú ẹni bẹ́ẹ̀ kò lè jẹ́ mùsùlùmí ó ti di gèfèrí tó bá mọ̀ mọ̀ kó lóun ò ní gbàwẹ̀ o irú ẹni bẹ́ẹ̀ ti di gèfèrí ká tún wá rẹ́ nìkan kọjá pé òun náà ní ó kórìíra tí ń jẹ́ àwẹ̀ onísọ̀rẹ́nu bí ọgbọ̀n àwẹ̀ àwẹ̀ tọ́lọ́run bá gbé kalẹ̀ ní wíwọ̀n o ọ̀wá ń kórìíra àwẹ̀ dépò kó o tó fi ń wéwèé kówèé gbogbo ẹni tó bá kórìíra àwẹ̀ tó sì rọ̀mọ̀dáwọn bá ń bọ̀ báyẹ̀ lómi ọmọ bínú àrọ́ ọmọ ní yọmọ oṣù tó dé báyìí oṣù tó jẹ pé ń wọlé bọ̀ àwọn kan dunnú nítorí ẹ̀ irú àwọn èèyàn báyìí wọ́n mọ̀ wá banú jẹ́ wọ́n mọ̀ kórìíra rẹ̀ àmọ́ táwọn ẹ̀ dé wọ́n gbà o ìwọ̀n ò ní gbà ọ̀ bá gbà jù bẹ́ẹ̀ lọ o ti di kẹfẹ́ ẹ̀rí wo ló fi ẹsẹ̀ wa rinlẹ̀ lérí intansọ yìí sọ́ràtù muhammad verse twenty five sí twenty eight ọlọ́ni ìnàlẹ́dínà kàdùn 'ala àdẹ̀bàríhìm mímbàdé mẹ́ta báyìí ẹni láhùn mọ̀lẹ̀ hódà ọlọ́run ní gbogbo àwọn tó ṣe pé wọ́n kára bẹ́sẹ̀ sẹ́yìn nídìí ẹ̀sìn wọn tí wọ́n fi ìsìláàmù ńlẹ̀ tí wọn ò ṣe mọ́ lẹ́yìn ìgbà tí ojú ọ̀nà ọ̀nà tààrà tó ti clear sírú àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ní aṣọ ìtọ́nu sáwùwọ̀lá láhùn wà ámùlà láhùn ọlọ́run ní èṣù òun ló ṣe kíni ló ṣe àwọn nǹkan yìí lẹ́sọ̀rọ̀ fún wọn òun ní sì ń pé àwọn nǹkan fún wọn òun náà ló sì jẹ́ káwọn nǹkan yọ̀rọ̀rùn fún wọn tí wọ́n fi ń ṣe o ọlọ́ni dáàlì kàbí annahum kọlu lílẹ̀dínà kárihu ma nazalallahu sanuti okun fi ibadi al'amur ọlọ́ni n ta fi sọ ilé yìí fún wọn ni pé ta fi ní wọ́n di gèfèrí wọ́n kò ní islam ọlọ́ni pé nítorí pé kíni bí annahum kọlu wọ́n ń sọ báyìí pé lílẹ̀dínà lílẹ̀dínà kárihu ma nazalallahu sanuti okun àwọn tó ṣe pé wọ́n kórìíra ń tọ́lọ́wọ́n ọba àlá tó tó sọ̀kalẹ̀ àwọn tí wọ́n kórìíra tí wọ́n kórìíra àwọn nǹkan náà wọ́n wá ń sọ fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ pé àwa náà tẹ̀lé yín lérí tá à ń ṣe fi báàdì la amòrì àwa náà mọ bá yín sàwọn nǹkan bẹ́ẹ̀ yóò ṣe ṣẹ̀sìn yẹn àwa náà gba ti yín àmọ́ àwọn ọmọ sàwọn ẹ̀sìn kan àwọn kan ní ṣèkan ni o ọlọ́ni wọlọ́hu yẹ alamu ìṣòro ara home ọlọ́ni gbogbo tí wọ́n ń tọ́jú pamọ́ làwọ̀ ọlọ́wọ́n ọba làmà ẹ̀rí nǹkan láàrin yìí ni pé àwọn kan ti láwọn òṣèṣin ọlọ́wọ́n ọba mọ́ wọ́n kórìíra ẹ̀sìn ọlọ́wọ́n ọba àwọn kan wá ní pé àwọn ń ta àwọn o àwọn ò kórìíra ẹ̀sìn ọlọ́run ọba àwọn kà kórìíra díẹ̀ nú ẹ̀ ni àwọn máa tẹ̀lé àwọn tí wọn tán kórìíra gbogbo ẹ̀sìn yẹn àwọn máa tẹ̀lé wọn bí àwọn apá kan àwọn ẹ̀sẹ̀ wọn ọlọ́run nítorí ẹ̀ wọ́n ti dẹni tí wọ́n kò nínú ìsìláàmù kì í sí gẹ́gẹ́ ni wọ́n kórìíra nípìnlẹ̀ wọ́n kà máa tẹ̀lé àwọn tí wọ́n support ni i supported òun ló kó wọn lọ́sọ̀ wọn dẹni tí wọ́n kò nínú ìsìláàmù ọlọ́run ní fakẹ́ifà hídà na hujú ha hùn wọ́n adébára hùn ọlọ́run níbo ni ó sì fẹ́ rí fún wọn níjọ́ táwọn màláìka bá ń pa wọ́n tí wọ́n wá ń fi ojú wọn tí wọ́n fi ń na ẹ̀yìn wọn tí wọ́n fi ń na ìdí wọn tí wọ́n ń da gbé papọ̀ ọlọ́ni záàlì kàbí anahum tabahu ma asikatọ lọ́ha wakari hori diwa náà ọlọ́ni kò sí tó fà táwọn màláìka fi ń sìn wọn báyìí ju pé àwọn ẹni yìí ni wọn àwọn gan fúnra wọn ni wọ́n tẹ̀lé ní tó ṣe pé yóò bí ọlọ́wọ́n ọba láàánú wọ́n sì kórìíra ìyọnu ọlọ́wọ́n ọba fàhábàtọ̀ àmàlàhùn ọlọ́ni eléyìí ló wá fà tí ọlọ́wọ́n ọba náà fi tó fi bàjẹ́ fún wa torí ẹ̀ ni pé gbogbo ẹni tó bá kórìíra tí ìsìláàmù bá mú wa àbí tá ànábì bá mú wa kódà kọ́ máa ṣe nǹkan yẹn ni irú ẹni bẹ́ẹ̀ ti di gèfèrí kọlọ́mbà mọ́ jẹ́ èmi àti wọ́n jà jẹ́ gèfèrí tá a bá sì gbàgbé níjó ní aṣọ fún wa nínú mọ́jẹ̀mú láhìláhìlọ́ tá a kà fúnra wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó ti síwájú aṣọ pé nínú mọ́jẹ̀mú láhìláhìlọ́ ni wà mahabbatu muqtadọ́ha ká tó nífẹ̀ẹ́ àwọn nǹkan tó ṣe pé láìláì lọ́la mú wa ká tó nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tá a bá nífẹ̀ẹ́ àwọn nǹkan yìí bákan náà nínú tá a tún sọ ni pé kí ni mahabbatu ahaliha ká nífẹ̀ẹ́ àwọn tí máa ṣe láìláì lọ́lọ́ àwọn tí wọ́n mójútó ká nífẹ̀ẹ́ rẹ̀ tọ́ fàyínzà alamiya àti bihada shariti téèyàn bá ti wá lè mú mọ́jẹ̀mú yìí wá fún láìláì lọ́lọ́ tí ò nífẹ̀ẹ́ láìláì lọ́lọ́ tí ò nífẹ̀ẹ́ tí láìláì lọ́lọ́ tó ní a máa ṣe gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn tí ó sì nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe irú ẹni bẹ́ẹ̀ tí ọba ti lè ṣe bẹ́ẹ̀ fakọ̀dì nàkọ́dàhù ó ti ba láìláìlá jẹ́ ni ẹ̀tọ́dún mọ́jẹ̀mú tí ó yẹ láìláìlá ó pé irú ẹni báyìí ti fi sílẹ̀ wọ́tá amẹ́lẹ́ wàlá amẹ́lẹ́ àbí èyí kọ́dà ìwọ náà wàá ronú sí dáadáa wo ọ̀rọ̀ tá a sọ pé kọ́dà bẹ́ẹ̀ nìyẹn ọba àti ẹ̀wà ṣe nǹkan yẹn lẹ́yìn gbà yẹn só ti kórìíra rẹ̀ ná àní gbà ní mùsùlùmí lẹ́yìn bẹ́ẹ̀ kọ́ wá jẹ́ pé gbogbo ẹ̀sìn ọlọ́run lọ́ba wá ń ṣe kọ́ wáyé pé ọ̀kan péré lọ́ba àtakò mẹ́ lọ́lọ́ọ̀fẹ́ ṣe tẹ́mìrì ò ṣe ọmọ ń ṣe o ọmọ ń ṣe àmẹ́mìrì ọ̀gbá ọkàn gbogbo irú ẹ̀sìn wọn lélẹ́yìí bá àbátẹ̀ máa kí n lójoojúmọ́ ni kò bá da irun ojoojúmọ́ yìí náà ni wọ́n náà ti pọ̀ ju islam yìí gan ti sú mi gbogbo ẹni tó bá nírú àníyàn báyìí kódà kò bá àmọ́ wá kírun tó sì gba gbogbo àwọn islam yòókù tó gbà wọlé irú ẹni bẹ́ẹ̀ fakọ̀dé káfara ó ti di gèfèrí kọ́lọ́mọ́jẹ́ gẹ́gẹ́fèrí irú ẹni bẹ́ẹ̀ ni yóò kónú islam yóò kónú rẹ̀ wọ̀rọ̀wọ́ kọlọ́mọjà kò nínú islam torí pé ẹni yìí ó kórìíra ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba kásì kórìíra ọlọ́wọ̀n ọba ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba nínú tí máa tú láàyèlá ìlọ́lá òní. fọmọbùgìdò sẹ́yìn mímọ já abéhi rasulillah isọlọlá aliwasalam rídà tón àwọn àfáàjẹ́ oyé wa nínú ọ̀rọ̀ wọn pé ìkórìíra nǹkan nínú tá ànábìwá muhammad sallallahu alayhi wa sallam tó mú wa. nkan yìí ń máa jẹ́ kí èèyàn ó ṣe kíni kọ́ dẹni tí ó kúrò tí ó jáde kúrò nínú islam kọ́dà kí èèyàn ó ṣe nǹkan yẹn táwọn náà bá wúrọ̀ ọlọ́run ọba tá a kà fúnra wa lẹ́ẹ̀kan ọlọ́ni dáhàlì kàbí anahum ma fa ahabatọ̀ a fi ṣe báyìí fún wọn fi ṣe báyìí fún wọn òun ni pé àwọn gẹ́gẹ́ fúnra wọn ni wọ́n nǹkan tó ṣe bẹ́ kíni nǹkan tí ọlọ́run ọba àlá tọ́sọ̀kalẹ̀ fún wọn wọ́n kórìíra rẹ̀ ọlọ́run la bàbá àbàbà àwọn ẹsẹ̀ wọn jẹ́ àbàbà àwọn ẹsẹ̀ wọn jẹ́ ìrún tí wọ́n kí àwẹ̀ tí wọ́n kí àwẹ̀ tí wọ́n gbà sàkà tí wọ́n yọ iṣẹ́ ẹ̀rẹ́ tí wọ́n ṣe sàárà tí wọ́n ṣe gbogbo àwọn ìdààmú wọn lọ́tún lọ́sí owó tí wọ́n ná sí lójú ọ̀nà tọ́lọ́run ọba aláàṣẹ kẹni àbàjẹ́ nítorí kẹni nítorí kí wọ́n kórìíra ìta àsọkalẹ̀ fún wọn kọ́ àìjẹ́kẹ́yẹ ọ̀kan la wá kórìíra nínú ọgọ́rùn-ún ká máa pẹ̀kẹ́ gbogbo iṣẹ́ wa ti bàjẹ́ torí ẹ̀ káyà sọ́ra wa àwọn mùsùlùmí gbogbo tó bá ti lẹ́sìn mú wá ìwọ́ tó ń kórìíra ìjáàbù tó ní aṣọ gbàgẹ̀rẹ̀ aṣọ bí aṣọ eégún tí wọ́n wọ̀ káàkiri tẹ máa ń bí mi inú ni tí bá ti rí lára wọn ìyàsọ́ra rẹ o torí pé ọlọ́run bá ti sọ nínú alukọ̀ránì ní sí pé òun àwọn fi ajé àwọn èèyàn wọ́n sọ àwọn èèyàn dẹ́ni òfò nítorí pé wọ́n kórìíra kẹ́ni wọ́n kórìíra eight to wọ́n tó ń kórìíra arúgbà pé kínú gbà yìí náà nìkan wọ́n á dàbí arúgbó tí máa ń bí mi inú lérí ara àwọn onísùn náà náà ni pé irúgbà yìí náà ni wọ́n ṣàfikalẹ̀ irúgbà yìí náà ni bí ọmọ tẹ́ máa rí bẹ́ẹ̀ oríṣi àwọn kó mi nínú ìdá tí bá ti rí wọn ìfẹ́ lè máa bì ah subhanallah ah ẹnìkan ti sọ́njọ́ kan rí pé sokoto rẹ̀ tí ò tó lẹ̀ òun náà ni òun náà ni òun fẹ́ lè àfa ìmọ̀ àbí kọ àfa tó bá kọ́ rọrùn fún òun ọ̀pá ni ọ̀bá pa ah, ah subhanallah ìyá bàbá ọ̀bá sọ̀sọ̀ látò jù bẹ́ẹ̀ lọ ọba kírun jù bẹ́ẹ̀ lọ tó bá ti mú ọ sọ pé ọkórìíra nǹkan kan nù tá nàbì mú wa nínú tí islam mú wa fún wa kò àfa kọ́dà kọ́ padà ṣe nǹkan yẹn ni ah! islam rẹ ti ṣe kí o ti túká o ti fọ́ o ti fọ́ yángá bí ẹ̀yin ọlọ́mọdé islam wọ́ bàjẹ́ o torí ẹja ya sọ́ra ní tá a bá ti lè ṣe ní ọ̀rẹ́ sìn káwọn káà ti lè ṣe ni o gbogbo tá a bá ti lè ṣe ní ọ̀rẹ́ sìn ti lè ṣe ni o káàsì máa bẹ̀rẹ̀ ọmọ akọ́lẹ́ ọ̀njọ́ rọrùn fún wa tá ní kíní yẹ́ ni táwọn òpó ti le jù tí ọba le tí ọba rí pó le jù fún wa àmì ò lè ṣe sá ẹ̀yin lẹ́mọ̀ mi ò sì fẹ́ kọ́mọ̀ mi ó ṣe ìyìn lẹ́sìn kọ́ o ìyìn sì kórìíra rẹ̀ àákàkà máa gbà wọlé torí pé ká máa kórìíra rẹ̀ ní gẹ́gẹ́ bá a ṣe sọ fúnra wa àní ìbẹ́sẹ̀ kó nínú ìsìláàmù ni wọ́láwọ̀ amílà bímọ abọ́kádọ̀hù kọ́dà kéèyàn ṣe nǹkan tó ṣe pé kíni tá ń kórìíra rẹ̀ yìí ká pé kíni àti kò nínú ẹ̀sìn yìí fa iná ho yakfuru bókodò ho yakfuru irú ẹni bẹ́ẹ̀ yóò sèké ni yóò di gèfèrí torí pé bókodò ho filikọ́lìbì kófòrò kéèyàn ó ní ìkórira nínú ọkàn yìí ìkóònù islam wọ́rọ́wọ́ ni kódà èèyàn bá tiẹ̀ wá léèyàn tiẹ̀ wá sí nǹkan yẹn lójú ayé fáwọn èèyàn torí pé ọkàn rẹ tako tó ń se náà islam dẹ̀ ní àmọ́ nígbàgbọ́ nú ọkàn á dẹ̀ tún máa ṣe ní ìta ọkàn wọ ọgbọ́rọ̀ tako tí à ń níta ó ti yé bẹ́ẹ̀ náà ni tá à ń ṣe níta náà gbọ́dọ̀ takò tí ń bẹ nínú ọ gbà pé ọlọ́wọ́n bá ń bẹ ó sì wọ́n á ń pariwo káàkiri pé ọlọ́wọ́n bá ń bẹ tó bá yẹ pé ọkàn rẹ ọba ti gbà bẹ́ẹ̀ o lè jẹ́ mùsùlùmí gidi bákan náà ni tó bá gbanú ọkàn rẹ tó ọmọ ṣe ń ta ni ó ti jẹ́ pé ọmọ jẹ́ mùsùlùmí àmọ́ ọmọ jẹ́ mùsùlùmí ẹlẹ́sẹ̀ ẹnu nígbà pé ìrún ọ̀ràn yẹn ni ó bẹ̀ bí ká gbàgbọ́ fa ẹmọ bá ń bẹ lọ́wọ́n bá fa kọ́lọ́wọ́n bá kọ́mọ́sá àti káànù lè máa kírun ẹwọ ayé náà ni ọkàn òtí ìbalẹ̀ náà ni wọ́n gbà pọ́nrọ̀ èèyàn ni irú ẹni ìyẹ lẹ́sẹ̀ ni wọ́n máa jẹ kò lè kóònù islam àmọ́ wọ́n tó ń kì í àmọ́ o kórìíra rẹ̀ ọ̀gbá wọlé ọkàn rẹ̀ takò gèfèrè ni ọ ẹni tí ò kì í gan tó sì gbà pọ́nrọ̀ èèyàn ni ọ̀rọ̀ rẹ̀ bẹ́tà ju tiẹ̀ lọ kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kọ́mọ́ jà kóònù islam ọ̀là tóbi ọlọ́wọ́n wa ta'ala aṣáájú allah subhanahu wa ta'ala kí o mọ́ ṣàbà san àmùdírò wa ní ẹ̀sàn olóore àbí allah subhanahu wa ta'ala ogun tí wọ́n wí fún wa yìí kí o mọ́ ṣàjẹ́ kí o rọrùn fún wa láti múlò torí gbogbo àwọn nǹkan yìí yóò máa gbé wá sí ẹ̀mí kálukú wa nípa wípé a ah, gbogbo tí yóò ṣe wá ju pé ó ti di kẹfẹ́rí ó ti di kẹfẹ́rí lọ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀rí pé gbogbo tí wọ́n ń sọ fún wa wọ́n mú àyà wa náà kúrò àná láti fi fìdí ẹ̀ múlẹ̀ gbogbo tí bá sì ń pariwo rẹ̀ fún wa létí pé ẹni tó bá ṣe kinní yìí ọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ já sí báyìí ń fẹ́ ń sọ wa lára nìyẹn láti lè má rí ibi dé díẹ̀ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́ṣà ṣe rọrùn fún wa láti mú gbogbo àwọn nǹkan yìí lò eléyìí láfi déwájú ọlọ́run ọba tọkàn wo fi balẹ̀ pé ah, alhamdulillah mo rí ẹ̀sìn mú délé bàtà bá ti kó sínú irú àwọn nǹkan báyìí eléyìí yóò máa ṣe kí ni o yóò máa fi máa dá wa láàlẹ́ fún abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́ṣà jẹ́ kí ìjìnà sí àwọn nǹkan yìí kó mọ́ṣà jẹ́ kí ó rọrùn fún wa ẹjọ́ àpòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa mùdírù wa sí orí 0803240 08032480615 08032480615 ó tún dídí ọmọjọ pẹ̀lú ògùn ọlọ́run ọba orúkọ tèmi ni sadiq ibn zakariya ibn saad ọmọdúà wasalaamu alaikum wa rahmatullahi wa barakatu. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabiwa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí ó madu umaru bunu kọtọ ilé kí ó tó tó gbangba sùn lọ yẹ ilé kí ó madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn nkọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí ó madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò bí odidi alukurani sọpọlọ pẹ̀lú rọrùn ilé kí ó madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí ó wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ìlẹ̀kẹ̀ madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ìlẹ̀kẹ̀ tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.